naam salamu aleykum wa rahmatulahi wa barakatu ọlọ́run bá kó fi wá ṣètò ìjọba àdá gẹ́gẹ́ bí ìbéèrè ọmọ ìyá wa nípa pé láti bẹ̀rẹ̀ ọdún yìí àwọn ṣàkíyèsí pé gbogbo nǹkan tó ti ń lọ dáadáa tẹ́lẹ̀ kò padà lọ́mọ àwọn níyàwó àtọmọ́lé àti ìtọ́jú wọn di ogun àkọ́kọ́ nu tí a gbọ́dọ̀ dìmọ̀ òun náà ni pé challenge àdánwò ni látọ̀dọ̀ náà ọba àlekèọlá a náà sọ èyí tó rọ́kú wáyé àpòlù àbẹ́nà wàhùn láyé sàmì káwọn èèyàn rò pé wọ́n á máa sọ pé àwọn gbàgbọ́ àwọn gbàgbọ́ ọlọ́run bá wá fi wọ́n lẹ̀ láì bẹ̀rẹ̀ rẹ̀ ni. wàlà kọ́lé fata nálẹ̀ bí lọ́nà ìkọ̀bẹ̀lẹ́yìn àwọn tó lọ ṣáájú adán wọn wò ká lè mọ̀ pé àwọn wo lẹni tó fẹ́ dúró tọ́nà àtẹ̀tí òní dúró ti ti ọlọ́run tọ́nà ọba tó àdánwò gbogbo ìgbà ni àdánwò máa wáyé tó ti yẹ tòótá àdánwò bá wá dé báyìí àfi kí èèyàn ṣe sùúrù pẹ̀lú ọlọ́wọ́n ọba tó fi yé so ọlọ́wọ́n ọba àlékè ọlá á fi wá ṣe oúnjẹ rárá ọlọ́wọ́n ọba tó dúró sí ẹ̀ tó gbàgbé ọ̀rọ̀ so ìyẹn ní nǹkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tí ọlọ́run bá bá dánwò wá iná bá dá ó ṣe ìlú sọ lẹ́yìn gbogbo ìlera ìjẹ̀kùn òun ló máa ń tẹ̀lé so tí ìlera kan bá ti wà báyìí ká gbà pé ọlọ́run ọba máa mú ìjẹ̀kùn wá torí pé gbà tó ń dẹ̀ ẹ̀yẹ ọlọ́run ló mú wa ńgbà tí òfin jẹ ọlọ́run náà ni so ọlọ́run náà ni a máa tẹ̀ òsì yẹn lẹ́yìn náà tí ìṣòro bá wá báyẹn kí èèyàn wò kí ló lè jẹ sábà ṣé ẹ̀ṣẹ̀ kan ni èèyàn ò máa dá tẹ́lẹ̀ lèèyàn ti ń dá torí pé ẹ̀ṣẹ̀ a máa fa sábà bí kí nǹkan lè kókó kọ́nà má jẹ́ kí nǹkan lè kókó mọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí èèyàn wòye dáadáa tí ò ń ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ kan lèèyàn ti ń dá òun ló wá jẹ́ sábà bí àwọn so nínú tí a tún gbọ́dọ̀ gbìyànjú láti wòye sí òun náà nípa àwọn iṣẹ́ ń ṣe tí ó ń ṣe pé àwa náà ń ṣe àwọn iṣẹ́ yẹn dáadáa ẹni tó jó níṣẹ́ ọwọ́ tó ń gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ò máa dìlíva iṣẹ́ lásìkò tó yẹ kó dìlíva ó lè fà kí nǹkan má lọ déédéé ẹni tó ń jẹ owó èlé bóyá èèyàn ń gba owó èlé ni owó gúrúmì ni wọ́n fi ń ṣe bísíǹsì ni wọ́n fi ń lò gbèsè ayé gbogbo àwọn eléyìí ni a gbọ́dọ̀ gbìyànjú tó tá a bá wá mójútó gbogbo àwọn yẹn tán àwa gbìyànjú à máa bẹ ọlọ́run ọba àlekè ọlá odò òun ní asẹ́jìrì lápò máa máa jẹ yín tó tá a bá ti ń pè ọlọ́run ọlọ́run ti promise pé wọ́n á máa jẹ wa kò ká gbìyànjú kárí ipá iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú àdúrà sì ni pé ká máa sọ pé aláhùnmá là sáhánà ìlà máa jẹ àjàhù sáhánà àǹtà àlùhàzànà ìdá sí lẹ́yìn tó túmọ̀ sí pé ọlọ́run ọba kò sí ìrọ̀rùn àyàfi tí ìwọ náà bá bá ṣe ní ìrọ̀rùn torí pé ìwọ ló máa ń sọ ìbànújẹ́ di ayọ̀ nígbà tí ìwọ náà bá bá fẹ́ kọ́nà kó sọ ìbànújẹ́ wa kó sọ di ayọ̀ kó fi wá ṣe kò gbọ́ dáadáa bára kàlá àti ìkọ́.